أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فن الله وبركاته ọba tí ó sọ wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí i à ń sọ̀rọ̀ lórí adabu du'a ẹ̀kọ́ lórí àdúà a oríṣi àdúà tí ń bẹ a lórí lórí àdúà a lórí mawani àwọn tó máa ń fa kí àdó ọmọ gbà a bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí ẹni tí ó bá gba àdúrà sí ọlọ́wọ́n ọba kó ṣe nínú alákọ̀ọ́kọ́ tí a mẹ́nu bà ó ni pé yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ fọlọ́run àti ṣíṣe àsàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam a ní ẹlẹ́ẹ̀kejì òní yóò gba àdúrà náà pẹ̀lú ìran léè tó lágbára wípé ọlọ́run ọba yóò gba àdúrà òun ẹlẹ́ẹ̀kẹta àní kó gbàdúrà léè tí ò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ tí ó sì sí ìjà okùn ẹbí nínú rẹ̀ bákan náà kó jìnnà sí mímọ sẹ́bi lé àwọn ọmọ àti aya àti ara rẹ̀ gan fún rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ni àní yóò rẹ̀hùn lẹ̀ nígbà tí n bá ń gbàdúrà sí ọlọ́run ọba láì gbóhùn sókè púpọ̀ jù adúró lórí adab ẹlẹ́ẹ̀karùn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn òní yatadarra'u ila Allahi fi du'a'ihi yóò máa bẹ̀bẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba nínú àdúrà rẹ̀ wípé wọ ọlọ́run ọba o wọ ọlọ́run ọba o ṣe báyìí fún mi ṣe báyìí fún mi òní tadarru' ọlọ́wọ́n bá sọnú alukur'ani rẹ̀ pé fàákọ̀dnáhùn bilbàṣá ìwàdọ̀rọ̀ ìlàlàhùn yẹtàdọ̀rọ̀hùn falawla ìjà àwọn bàṣùnà tàdọ̀rọ̀hùn wàlákin qasat qulubuhum wazayyana lahum shaitan ma kanu ya'malun ọlọ́n ní àwọn àjọ kan tí a gbá wọn pẹ̀lú ìjìyà àti ibi tó kọlù wọn la'allahum yẹtàdọ̀rọ̀hùn torí kún lè máa bẹ ọlọ́wọ́n ọba kún lè máa bẹ̀bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ni falawla ifja ọ̀hún bá sùnà àtàdọ́rọ̀ ọ̀hún ìbá ṣe pé nígbà tí ìjìyà yẹn bá wọn tí aburú náà dé bá wọn tàdọ́rọ̀ ọ̀hún wọ́n tẹ́wọ́ wọn ń bẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni wàlákin qasat qulubuhum ṣùgbọ́n ẹ̀mí wọn ó ti le kókókó bí òkúta wàzáyàna láhùmù ṣaitọ́nù màkánu ya'malun èṣù ó ti ṣe tí wọ́n ń ṣe lẹ́sọ̀ fún wọn so eléyìí fi hàn pé bíbẹ̀bẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ìjọsìn fọlọ́run ni tó lágbára kí èèyàn máa bẹ lọ́run pàápàá jùlọ nígbà tí n bá ń gbàdúrà ọlọ́run ni qul man yunajjikum mina dhulumati albarri walbahri tad'unahu tadarru'an wa khufiyatan la'in anjana min hadhihi lanakunanna mina shakirin sọ fún wa wa anabi muhammad sallallahu alayhi wa sallam tẹlẹni tí máa ń kó yín yọ nígbà tẹ bá wà nínú rìn tẹ bá wà lójú ìrìn àjò lórílẹ̀ àbórí òkun nígbà tẹ ń bá ń bẹ lọ́hùn ọba tẹ ń bẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run tẹ tẹ́wọ́ lọ́dọ̀ ọlọ́run tẹ ń bẹ̀bẹ̀ bákan náà tẹ tún máa sọ nínú ẹ̀mí yín tẹnìkan kan ọ̀gbọ́ ipe tí ọlọ́run bá ba lè kó wa lórí ìrìn àjò yìí tó bá yẹ lè sọ wá kalẹ̀ láyọ̀ á wà nínú ẹni tí ń dúpẹ́ fọlọ́run eléyìí fi hàn pé bíbẹ̀bẹ̀ lọ́sọ́dẹ̀ ọlọ́run ọba nígbà tí a bá ń gbàdúrà ó wà nù tí máa ń jẹ́ kí àdúrà gbà ẹlẹ́kẹfà ó ní yaluhu ala fi du'a kó látẹnumọ́ nígbà n bá ń bẹ lọ́wọ́n ọba rẹ̀ kó ní àtẹnumọ́ alẹ́ tá a gbàlérò ń bí àwọn afáàní ó ní iqbalu ala kéèyàn ó dojú kọ tí ń ṣe gangan fún rẹ̀ waluzum almuwadhabati alayhi kéèyàn ó má fiílẹ̀ ní gbogbo ìgbà kó máa ṣe so ẹni tí ń bá ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ba yóò máa gbàdúrà lọ sọ́dọ̀ ọ̀dọ́ ní gbogbo ìgbà yóò tún máa ṣe ní léraléra pẹ̀lú mímọ dá ọkọ ọlọ́run ọba ya Rabb ya wọ ọlọ́run ọba wọ ọlọ́run ọba wọ ọlọ́run ọba nínú àdúrà rẹ̀ àbí kọ́ máa pe orúkọ míì nínú àwọn orúkọ ọlọ́run ọba àbí àpèjúwe ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọ anabi sallallahu alayhi wa sallam sì ròyìn arákùnrin tó wà ní àjò tó káwọ́ kó sókè tí ń bẹ lọ́run ọba a ó rí i pé nínú tí anabi sọ ó ń sọ pé ya Rabb ya Rabb ya Rabb ya Rabb tó wí lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó bẹ̀bẹ̀ ntí ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ó ní al-ilha kéèyàn látẹnumọ́ láti máa pe ọlọ́run ọba rẹ̀ eléyìí fi hàn pé ilha yẹn nínú àdúrà ohun tó ṣe pàtàkì ni kéèyàn máa pe wọ ọlọ́run ọba wọ ọlọ́run ọba wọ ọlọ́run ọba ó ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi ìwọ ọba ọba oníkẹ ọba oníkẹ kẹmi o ọba aláforíjìn ọba aláforíjìn foríjìn mi o ó jẹ́ ní tó ṣe pàtàkì nígbà tí èèyàn bá ń gbàdúrà bákan náà àtàwọ́sùlù ila Allahi ta'ala bí ànúwáì tàwọ́sùlù al-mashru'a kéèyàn mú ọ̀nà kan tí ó àtẹ̀gùn kan tí ó tẹ̀gùn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba nígbà tí ń bá ń gbàdúrà àtàwọ́sùlù ó ní wọ́n pè bí to use a means kéèyàn ó lo àtẹ̀gùn kan tí ó fi súnmọ́ ọlọ́run ọba ní àwọn oríṣi àtàwọ́sùlù wọ́n pọ̀ oríṣiríṣi àkọ́kọ́ nú ẹ̀ léè tó lágbára jù tó ga jù ó ní àtàwọ́sùl bísmìláhi àbí àsìmá ìláhi alḥusna wọ́sífàtìhí alùlíà kéèyàn fi ó kọ ọlọ́run ọba sí àtẹ̀gùn ti ń wá àbí kó sì kó fi àpèjúwe ọlọ́run ọba sí àtẹ̀gùn ti ń tọrọ lọ́dọ̀ lápèjúwe kó ní ìwọ ọlọ́run ọba mò ń bẹ̀ ọ́ torí pé ìwọ ọlọ́run ọba lọ ọba oníkẹ́ ọba onígẹ̀ ìwọ ọlọ́run ọba kẹ́mi so ó ti fi àpèjúwe ọlọ́run àbí àti orúkọ ọlọ́run ọba ọba oníkẹ́ yẹn síwájú síwájú kó tó tọrọ ìkẹ́ tí ó bá sì tọrọ àforíjì náà ni yóò fi orúkọ àwọn ọlọ́run ọba tí ń fi àforíjì yẹn hàn yóò fi ṣàtẹ̀gùn síwájú kó tó tọrọ àforíjì tó bá sì já ẹ̀sìkì náà ní tọrọ yóò so kọ ọlọ́run ọba tó fi hàn pé ọlọ́run ọba ọba oní arziki ni yóò fi tẹ̀síwájú síwájú kó tó bẹ ọlọ́run ọba ní ti ń wá. àbí <clears throat> gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti sọ pé walillahil asmaul husna fad'uhu biha ọlọ́run ọba ó ní àwọn okọ̀ tó dáa ẹ fi gbàdúrà sí ọlọ́run ọba. ó wá nù àdìsí pé anabi sallallahu alayhi wa sallam ó gbọ́ tí arákùnrin kan tó ń sọ pé allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta allah alladhi la ilaha illa ant al-ahadu as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad síwájú kó tó bẹ̀bẹ̀ tí ń fẹ́ lànàbí sallallahu alayhi wa sallam ló bá ní faqadisa alallaha bismihi al alladhi idha su'ila bihi wa idha du'iya bihi ajab arákùnrin yẹn tó ń sọ ní pé ìwọ ọlọ́run ọba o mò ń bẹ̀ ọ́ torí pé mo jẹ́rìí pé ìwọ ni ọlọ́run ẹni tí ò tí ò tọ́ka sin ẹlòmíì yàtọ̀ sí òun nìkan ṣoṣo ọba àṣọ ọba láíláí ọba tí ò bí mẹtẹ́nìkan ò bí ọba tí ò ní ìrànlọ́wọ́ ẹnìkankan síwájú kó tó ní ti ń fẹ́ ọkọ̀ fi eléyìí síwájú. Si ní anabi sallallahu alayhi wa sallam ló bá ní dájúdájú eléyìí ó ti bẹ ọlọ́run ọba pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó tóbi jù èyí tó jẹ́ pé tí èèyàn bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ó ṣe fún un àbí tó bá tiẹ̀ wá gbàdúrà kan ọlọ́run ọba ó dá lóhùn so eléyìí wà nù àwọn adab nígbà tí a bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ká fi irú àwọn nǹkan báyìí ká fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run. bákan náà ni anabi sallallahu alayhi wa sallam ló tún gbọ́ tí arákùnrin míì tó ń sọ wípé allahumma inni as'aluka bi anna laka alhamdu la ilaha illa anta wahdak la sharika lak almannanu badi'u samawati wal ard dhal jalali wal ikram ni anabi sallallahu alayhi wa sallam bá sọ wípé laqad sa'alta allah bismillahi al-a'zam alladhi idha du'iya bihi ajab wa idha su'ila bihi a'ta. ó tún gbọ́ ti arákùnrin míì tó ń sọ wípé ìwọ ọlọ́run ọba o mò ń bẹ̀ ọ́ o torí pé ọpẹ́ gbogbo ọpẹ́ ti tiẹ̀ ni kò sí ẹlòmíì tọ́tọ́ ká jọ́sìn fún àyàfi ìwọ nìkan ṣoṣo o ní orogún ìwọ ni ọbọ ọbọ ọlọ́rẹ ìwọ sì ni tọ́ ọ dá sánmà àti ilẹ̀ ọba tó tóbi jùlọ ọba tí tó tóbi. To, to, to, to, to, to, to, to, lànàbí sàlàwọ sàlàmù sọ pé o ti bẹ ọlọ́run ba pẹ̀lú ọkọ ọlọ́run ba tó tóbi jù léètọ́ yẹ pé tí a bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ba yóò fún ni tí a bá sì fi gbàdúrà ọlọ́run gbàyàn lóhùn so eléyìí ó wà nínú ẹ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam nígbà tí a bá ń gbàdúrà nínú àdìsí mihjan ibn ah, adra wípé anabi sallallahu alayhi wa sallam ó wọ mọ́sálásí bẹ́ẹ̀ ni arákùnrin kan ó parí ọlẹ́yìn ìgbà tó kírun tán nígbà tí ń ṣe at-tashahhud ó ń sọ wípé allahumma inni as'aluka billahi alwahid alahad as-samad alladhi lam yalid wa lam yulad wa kufuwan ahad an taghfira innaka antal rahim nanabi sallallahu alayhi wa sallam bá sọ wípé qad ghufira lak qad ghufira lak ó ní ìwọ ọlọ́run ọba o mò ń bẹ̀ ọ́ torí pé ìwọ ni ọlọ́run ọba àṣọ ẹni tí kò ní kú láíláí ọba láíláí ọba tí ò bí matẹ́nìkan ò bí ọba tí ò ní ìdí ìrànlọ́wọ́ ẹnìkankan mò ń bẹ̀ ọ́ kó dáríjì mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi torí pé ìwọ ni ọlọ́run ọba aláforíjì ọba oníkẹ́ lànà bí sáà sálà pé wọ́n ti forí jìn ọ́ wọ́n ti forí jìn ọ́ wọ́n ti forí jìn ọ́ so eléyìí hàn pé tí a bá bẹ lọ́n pẹ̀lú irú àwọn orúkọ báyìí ó máa ń jẹ́ kí àdúrà ó tètè gbà bákan náà nínú àwọn ohun tí anabisa asalam tó fi yé tó fi kọ́ wa pé ó wà nù àtẹwọ́sùl pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tó ga ó ní àdúrà dáwàtú dhinun anabi Yunus èyí tí ó gbà nínú ẹja tó ní la ilaha illa anta subhanaka inni kuntu mina dhalimin anabi sallallahu alayhi wa sallam ní sọ pé fa innahu lam yad'u biha rajulun muslim fi shay'in qattun illa istajaba allahu lahu ipe ẹnìkan nu mùsùlùmí ò ní bẹlọ́n pẹ̀lú orúkọ ọlọ́run ọba yìí àyàfi kí ọlọ́run ọba ó dá lóhùn ipe la ilaha illa subhanaka inni kuntu mina dhalimin ọba ò kò sí ọba tó tọ́ sí kí a sìn ju ìwọ nìkan ṣoṣo lọ mímọ́ rẹ o dájúdájú èmi jẹ́ ọ̀kan nínú àwọn alábòsí so tawassul ẹlẹ́ẹ̀kejì ó ní ká fi iṣẹ́ rere tá a ti ṣe ká fi bẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba torí tí à ń wá lọ́dọ̀ ọlọ́run ká wo àwọn iṣẹ́ rere kan tá a ti ṣe yálà ipe wọn Ọlọ́run mo bẹ̀ ọ́ torí pé mo gbà ọ́ gbọ́ ipe wọn ni Ọlọ́run ọba tó tọ́ kájọ́sìn fún ìwọ Ọlọ́run mo ń bẹ̀ ọ́ torí ìfẹ́ tí mo ní sí anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí ó wà nù ntí a lè fi bẹ lọ́run pé ìfẹ́ tí mo ní sí anabi sallallahu alayhi wa sallam ìwọ Ọlọ́run ń bẹ̀ ọ́ ṣe nǹkan báyìí fún mi nínú àwọn àpèjúwe eléyìí ó ní èyí tó nù al ọlọ́ni. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ipe ìwọ Ọlọ́run àwọn tí wọn máa ń sọ ipe ìwọ Ọlọ́run ọba ò dájú àgbà ọgbọ torí ìgbàgbọ́ tá a gbọ́ ọgbọ́ yìí forí jìn wá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó o sọ wa kúrò níbi ìyà aná so eléyìí fi hàn pé wọ́n fi ímánì tí wọ́n ní sí Ọlọ́run ọba wọ́n fi bẹ lọ́run kí Ọlọ́run ọba forí jìn wọn eléyìí ni ti qissọ àwọn arákùnrin mẹ́ta tí anabi sàlọ sàlám tó fún wa nírò wọn nínú àwọn tí wọ́n ti ré kọjá tí òkúta tó ré lù wọn níbi tí wọ́n sá sínú ihò orí àpáta so tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹlọn pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe kó tó di pé Ọlọ́run bá kó wọn yọ nínú ibi tí wọ́n wà so ká wo àwọn iṣẹ́ eré tá a ti ṣe ká fi bẹlọn ọwọ nù tawassul tó dáa ẹlẹ́ẹ̀kẹta ó ní nígbà tí èèyàn bá tiẹ̀ wá wò pé ẹlẹ́sẹ̀ lòun òun iṣẹ́ òun ò tiẹ̀ tó ó fojú bíntín iṣẹ́ rẹ̀ torí pé tí èèyàn bá ṣẹ̀ tá wá lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ wá bá mi bẹ̀bẹ̀ so kí ni tá a ṣe ṣé a ti ó ń tọ̀hún síwájú ni àbí a dìjọ lọ pẹ̀lú ń tọ̀hún àjọ lọ ni torí pé ńgbà tí a bá tìyàn lọ pé ẹ bá mi bẹ̀bẹ̀ ẹn tí a ṣẹ̀ ó lè ẹn tẹ̀ wá ń bá bẹ̀bẹ̀ ńkọ́ ó ń dà so àdìjọ lọ ni tá a bá lọ bẹ́yìn kọ́ bá wa bẹ̀ kọ́ bá wa gbàdúà èyí ò mí ní báwa náà ó jókòó àní gbàdúà so àṣìṣe ni ká lọ sọ fún ẹnìkan pé báwa gbàdúà káwọn wá jókòó ká nasẹ̀ ká má gbàdúà ọ̀hún ká pé àmọ́ ti fẹ́ lómi ń ṣẹ̀ṣẹ̀ kọ́ máa bá mi gbàdúà so eléyìí kì í ṣe tawassul tó dáa wọ́n ní tí mùsùlùmí tí ó bá wọnú ìṣòro kan tó sì ń wò ó pé òun ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan tó tóbi tó fi ń wò pé bóyá tí òun bá bẹ ọlọ́run ọba ọlọ́run ọba ní foríjì kó wá wò láyìíká rẹ̀ nínú àwọn tí ó rò pé olùpáyọ̀ ọlọ́run ọba ni wọ́n tí wọ́n máa nípa tíra ọlọ́run ọba àti sunna anabi sallallahu alayhi wa sallam tí àwọn èèyàn sì ń ro rere kò wọ́n kọ́ lọ bá wọn kún ọbẹ̀ òun bẹ ọlọ́run pé kọ́ lọ́wọ́ ọba ó ṣe nǹkan báyìí fún un àbí kókó òun yọ kúrò nínú aburú tí ọbọ̀ òun eléyìí wọ́n ní tawassul tó dáa náà ní tí anabi sallallahu alayhi tó ṣe ìkírarù rẹ̀ nínú àpèjúwe rẹ̀ ó ní ah, lílọ bá arákùnrin kan tí ó wọnú mọ́sálásí nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó ń ṣe khutba tó ní ya rasulallah halaka almal wa ja'a al'iyal gbogbo dúkìá ló ti bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ní ìyáálé nílé gbogbo wọn ni ebi ń pa torí pé kò sójò gbogbo àwọn ẹranko gbogbo wọn ni wọ́n ti kú torí ebi so báwa bẹ̀ Ọlọ́run ọba kí Ọlọ́run ọba ó rọ̀jò fún wa ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam lọ gbọ́wọ́ sókè lọ sọ pé allahumma ghifna allahumma ghifna allahumma ghifna ìwọ Ọlọ́run bá rọ̀jò fún wa ìwọ Ọlọ́run bá rọ̀jò fún wa ìwọ Ọlọ́run bá rọ̀jò fún wa. wọ́n ní lọ́jọ́ náà lọ́hùn kò sí ẹ̀sùjò kankan nílùú madina jọ́nà ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ káwọn tó kí anabi sàásánlá tó ṣe khutba tán bẹ́ẹ̀ lòròjò òjò sì ti bẹ̀rẹ̀ sí rọ̀ òjò ń wá rọ̀ dé ọ̀sẹ̀ kejì kódà so eléyìí fi hàn pé wọn kéèyàn lọ bá ẹni tí ó súnmọ́ lọ́n jù láti tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ ẹni ó tọ́ súnà anabi sallallahu alayhi wa sallam ni bákan náà abu huraira níjọ́ kan ọlọ radiyallahu anu ọlọba anabi sallallahu alayhi wa sallam pé wà anabi bá mi gbàdúrà kí Ọlọ́run bá kó tọ́ màmá mi sí ojú ọ̀nà ẹ̀sìn islam torí pé wọ́n wá sí maka ńgbà yẹn màmẹ́ kò tí ì gbẹ̀sìn òun ló gbẹ̀sìn ó sì mú màmẹ́ ẹ̀ dání torí pé òun nìkan náà ni màmẹ́ ẹ̀ ní òun ní tọ́jú ìyá rẹ̀ ó wá lọ bá anabi sallallahu alayhi wa sallam kí anabi ó gbàdúrà kí ọlọ́run kó tọ́ ìyá òun sí ojú ọ̀nà nígbà tí anabi sallallahu alayhi wa sallam gbàdúrà kí Abu Hurairah tó délé ó ti bá pé màmá òun wẹ̀wẹ̀ ìwẹ̀ ẹ̀sìn Islam bákan náà sayidina umar òun náà máa ń lọ bá abbas ibn abi talib ipe kí ọba wọn bẹ ọlọ́run kọ́ lọ́run rọ̀jò fún wọn so gbogbo eléyìí ó wà nù sunna nabi muhammad sallallahu alayhi wa sallam tí èèyàn bá ń bẹ lọ́run tó sì lò rò pé ó ní àwọn nǹkan kan tó ń ṣe tó lè mọ kí tó lè jẹ́ kí àdúrà wọn má tètè gbà kó wá lágbègbè rẹ̀ bẹ́ẹ̀ ṣàrtò tó wà ń bẹ ni pé. ẹ̀ńtà lọ bá kọ́ba abẹ ṣàdúrà yìí ó láti jẹ́ lábẹ́ mi kì í sòkú lọ sí kábàárí èèyàn ká sọ pé a máa lọ pé bákan náà ẹni ń bẹ láwọ̀rọ̀wọ́ ká wa kì í ṣe ń lọ́nà jíjìn tó yẹ pé kò mọ irú tí a wà nínú ẹ̀ ká sọ pé ìwọ ọlọ́run pẹ̀lú ọlá ṣéwù mi ìwọ ọlọ́run bá ni gbàdúrà pé tí aburú báyìí gbà tó tó tó bá wọ́n lọ́n mú kúrò nínú aburú náà lágbájá tí ìṣòro báyìí kàn wọ́n lọ́n mú kúrò nínú ìṣòro náà nínú àwọn tí wọ́n tún jẹ́ kí àdó tètè gbà òun ni al-i'tirafu bi-dhanb kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba ó máa ń jẹ́ kí àdó tètè gbà ìwọ Ọlọ́run ọba o mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lọ sọ́dọ̀ rẹ pé alẹ́ṣẹ̀ ni mí ọba aláforíjì ni wọ́n foríjì mi so eléyìí wọ́n ní ó máa ń jẹ́ kí àdúrà àbí téèyàn ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kó tètè gbà kódà anabisa asala ń pè ní sayyidul istighfar ó ní ìwáforíjì tó tó tó tó aṣíwájú ìwáforíjìn ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba torí anabi sallallahu nínú hadisi ti shaddad ibn aus tó gbà wá ó ní anabi sàlá sàlá ni sayyidul istighfar an taqula allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'at. أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتي بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ipe kí èèyàn sọ pé ìwọ ọlọ́run ọba ò ìwọ ni àṣẹ̀dá mi la ilaha illa ant kò sí ẹni tọ́tọ́ ká jọ́sìn fún àyàfi ìwọ nìkan ṣoṣo khalaqtani ìwọ ló ṣẹ̀dá mi wa ana abduka ẹrú rẹ sì ni mí wa ana ala ahdika wa wa'dika mo sì wà lórí àdéhùn mi ipe ma jọ́sìn fún ọ mi ò sì ní wá orogún fún ọ mastata'tu níwọ̀n bá agbára mi a'udhu bika min sharri ma sana'tu wọ́n lọ́wọ́ bá o mo sáàdì ọ́ nínú àwọn aburú tí mo ti ṣe abu'u laka bi ni'matika alayya mo ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lọ sọ́dọ̀ rẹ torí pé oore rẹ pọ̀ lórí mi wa abu'u bi dhanbi mo ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi faghfir li dárí ẹ̀ṣẹ̀ mi jì mí fa innahu la yaghfiru dhunuba illa ant torí pé kò sẹ́ni ń forí jiyàn àyàfi ìwọ Ọlọ́run ọba anabi sàlẹ̀ ní eléyìí ní sayyidul istighfar aṣíwájú gbogbo ìtọrọ àforíjì pátá torí pé tó wà ń bẹ̀ ni pé èèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn yorùbá ní tí ọmọdé bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ akarabakumula kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ so kéèyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn máa mú jẹ́ kí àdúrà èèyàn tó ti gbà anabisa asala ni ẹnikẹ́ni tó bá sọ àdúrà ta kàyí tó bá sọ ní ọ̀sán tó sì ní ìgbàgbọ́ pẹ̀lú tó wí tó bá ilé kú síwájú rọ̀lẹ́ yóò wà àlìjẹ́nà ẹni tó bá sì ṣe ń rọ̀lẹ́ tó sì ní ìgbàgbọ́ pẹ̀lú tó wí síwájú àárọ̀ tó bá ilé kú yóò wà àlìjẹ́nà so eléyìí ó fi hàn pé nínú tí máa jẹ́ kí àdúrà ó tètè gbà ó ní kí kájẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nínú ọ̀hún kan mí ni pé ká máa sọ níta ń tọrọ yẹn ká máa sọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ká máa rìpítẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. abdullahi ibn mas'ud ó gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá pé anabi sàlá sàlám kan ní maka síwájú kí anabi sàlá tó ṣe hijira lọ sí madina ó ń kírun ní kaaba abu jahl àti àwọn ìsọwọ́ rẹ̀ wọ́n jókòó ní àyíká káàbà gẹ́gẹ́ bí ìṣesí wọn so wọ́n á rí tí anabi sàlám kírun bẹ́ẹ̀ làbújá ló ní ta nínú yín tí ó lọ bá wa lọ síbi tí wọ́n ti ń pa irun kọ́ lọ mú àpò kí ni tá à ń pè ní kí là ń pè inú ẹ̀ làwọn ti ń yọ ṣàkì so àwọn àwọn máa ń yọ sọnù ni. so, àwọn èèyàn fọ̀kún ọjẹ torí bá a ṣe jẹ ti wọn bí <laughs> so wọ́n ti yọ ìpẹ́kọ́lọ múrú ẹ̀ wá gbé sórí Muhammad níbi títí ń kírun bẹ́ẹ̀ ni ọ̀kan olórí ibú nù wọn wọ́n ń pè ní Uqba ibn Abi Muhayt ló wá sọ pé èmi ní lọ sí lọ́ba sì lọ lọ́lọ́ mú kéde intestine yàbí intestine náà ni ló bá lọ gbé e sí ẹ̀yìn anabi sàásàlà nígbà anabi ṣe sujud anabi wa wà bẹ́ẹ̀ títí ọmọ rẹ̀ Fatima tó fi wá gbé kínní kú lórí anabi sàásàlà tó wá ń gbọn àwọn àwọn eh, àwọn ìdọ̀tí àtàwọn ẹ̀gbin tó wà ní rẹ̀ so nígbà anabi sàásàlà ń parí ìrun ẹ̀ ló gbọ́wọ́ sókè ló wá pé Allahumma. عليك بقريش اللهم عليك بقريش اللهم عليك بقريش لمتى lẹ́yìn náà la nabi sàá sálàm wa ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìpè ìwọ ọlọ́run ọba o abujal ọ̀dọ̀wọ́ rẹ ìwọ ọlọ́run ọba o abujal ọ̀dọ̀wọ́ rẹ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ìwọ ọlọ́run ọba àutba ibnu rabi'a ọ̀dọ̀wọ́ rẹ ó tún sẹ́yìn náà lẹ́ẹ̀mẹ́ta ìwọ ọlọ́run ọba Shayba ibn Rabi'a àwọn náà dọwọ́ rẹ̀ ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá méjì ó ní ìwọ ọlọ́run ọba Walid ibn Utba ó dọwọ́ rẹ̀ anabi ká wọn títí méje Abdullahi ibn Mas'ud ó gbogbo wọn pátá lẹ́rù ti bà torí pé wọ́n mọ̀ pé ibi tí anabi sàlẹ̀ ti ń gbàdúrà àwọn náà mọ̀ nínú ìmánì wọn pé gbogbo àdúrà tá a bá gbà ní káàbà ọlọ́run ó gbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gangan ni wọ́n kọ́kọ́ ṣe aburú sí anabi sàlám wọ́n sì mọ̀ pé ọlọ́run ọba gba àdúrà tá anabi ṣe lórí àwọn gbogbo wọn pátá látijọ́ náà wọn ò lè sùn nígbà tí wọ́n á ní ogun bádàr ya ọ̀pọ̀ wọn wọ́n fẹ́ yọ ọ́ lẹ̀ ṣùgbọ́n ojú ń tì wọ́n torí pé aṣíwájú nu wọn aṣíwájú ni wọn gbogbo ẹnikẹ́ni tó bá lóun ó jókòó lé èyí tí wọn máa fi bú nu gbogbo wọn jáde gbogbo wọn pátá ni wọn sì panjọ náà lọ sayidina ah, ah, ah, abdullahi ibn mas'ud ó ní gbogbo wọn ni mo pérépéré àwọn méjèèjì tí wọn sì kú lẹ́gbẹ̀ẹ́ ara wọn lọ báyìí so kí tí a bá fẹ́ gba àdúrà ká máa rìpíìtì àdúrà yẹn lẹ́ẹ̀mẹ́ta ó wà nù sunna anabi sallallahu alayhi wa sallam bákan náà ohun tó tún máa ń jẹ́ kí àdúrà gbà kakọjú sí alqibla istikbalu alqibla yálà kó jẹ́ pé sọ̀dátù istisqa náà ni àbí àdúrà míì tí ó bá tó bá tẹ̀yà sára ẹni pé tí àyè bá wà kakọjú sí alqibla ló dáa jù torí pé sunna anabi sallallahu alaihi wa sallam ó fi hàn á àdìsí ta kà náà anabi sallallahu alaihi wa sallam nígbà tí ó gbàdúrà ó kọjú sí alqibla bákan náà gbígbé ọwọ́ sókè gbàdúà òun náà wà nù asbabul ijaba torí pé ó wà nù sunna anabi sallallahu alayhi wa sallam wípé ọlọ́run ọba ọba onítìjú ni ó máa ń tijú kí ẹrú rẹ̀ kàn gbọ́wọ́ ẹ̀ sókè kó bẹ̀ wọ́n wá dáwọ́ ẹ̀ padà ní òfìfo so eléyìí fi hàn pé nínú àwọn tí máa jẹ́ kí àdúrà gbà ò kí agbọ́wọ́ àdúrà sókè torí pé anabi sallallahu alayhi wa sallam ọgbọ́wọ́ ẹ̀ sókè nígbà tí ó ń gbàdúrà allahumma inni abrawu ilayka mimma sana'a khalidun ipe wọlọ́wọ́n ọba o kò sí ọwọ́ mi nínú tí khalid tó ṣe débi pé àwọn rí abíyá anabi sallallahu alayhi wa sallam so gbígbọ́wọ́ sókè náà wà nù tí àdúrà máa fi gbà bet nígbà tá a bá gbọ́dọ̀ tí a gbọ́wọ́ sókè tán tá a gbàdúrà ṣé a fi bọ́jú nù. àáfàá àgbà kan bakru abu zaid ó ní tírà kan tó pè ní mashul wati ba'da du'a fífọwọ́ bọ́jú lẹ́yìn irun ní sọmrì ohun tí àfa náà mú wa wípé kí a fọwọ́ bọ́jí ní ẹ̀yàn ní lẹ́yìn ìgbà tí a bá gbàdúrà tán àwọn àdìsí tó wá lórí ẹ̀ méje ni wọ́n ní tá a bá pín wọn ní àdìsí kàwùlíyà àti fìlíyà ẹni pé àdìsí tá a sọ̀rọ̀ ẹ̀ jáde àbí tá a ṣe ń sẹ́ a pín sọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní àdìsí tí wọ́n gbà láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ipe anabi sọ pé kí ká fọwọ́ pajú nígbà tí a bá gbàdúrà nínú hadith abdullahi ibn umar ẹlẹ́ẹ̀kejì hadith bàbá rẹ̀ náà umar pẹ̀lú hadith zayt alkindi ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ ní mursal azuri zuhri gbogbo ẹ̀ pátá àwọn hadith tó lẹ́ni bákan náà èyí tí a gbà wá nínú iṣẹ́ ọ̀hún náà àdìsí mẹ́ta ló wá lórí ẹ̀ gbogbo wọn pátá àdìsí tó tí a ò lè fi tá a lè fi sẹ̀rí lórí sunna anabi sallallahu alayhi wa sallam nínú ohun tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àwọn afáàfá náà ni kódà kọjá pé athara ẹyọ kan ni bó tu wulẹ̀ ó kéré jù àárí àwọn sahaba ipe tí wọ́n bá gbàdúrà tán wàá máa fi bọ́jú ó ní irú iṣẹ́ yìí tó yẹ pé iṣẹ́ avọ́hìr nìyẹn ni pé iṣẹ́ tá à ń ṣe ní gbogbo ìgbà tó ń kálukú ó máa rí yóò ṣòro kí àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam kí wọ́n má ṣe ń sẹ́ yóò sì ṣòro kí wọ́n má gbà wá ní ìgbàwọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam so eléyìí ó mú kí agbọn pé ká fọwọ́ bọ́jú ọ̀tọ̀ ṣẹ̀ríà ó fún ní agbára bákan náà àwọn tí wọ́n wá lẹ́yìn wọn bí àwọn tabi'in ipe masu lẹ́yìn ìgbà tí a bá gbàdúrà tán ká fọwọ́ bọ́jú ó ní kò sí ẹnìkan nínú àwọn tabi'in tó sọ pé a ó fọwọ́ bọ́jú nígbà tí a bá ó ní nínú àwọn tí wọ́n ti ẹ̀ kọ́ àkọ́kọ́ nu wọn ni imam malik ẹlẹ́ẹ̀kejì wọn ibn mubarak bẹ́ẹ̀ náà ni imam ahmad bẹ́ẹ̀ náà ni imam nawawi òun náà sì ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ léyìí tó yẹ pé òun náà pé kò tọ́ ṣẹ̀ríà ká fọwọ́ bójú nínú wọn náà ni ibn taymiya bet muqabil àwọn tí wọ́n ní kò sábúrú kí a fọwọ́ bójú onu wọn ni hasan àti ma'mar àti abdulrazak àti imam ahmed nínú riwaya mi tí wọ́n gbà wá lọ́wọ́ ẹ̀ fífọwọ́ bọ́jú yẹn àwọn afa wa lọ sí pé àkọ́kọ́ nù ẹ̀ ni pé kò sí súnà ẹyọ kan tá a lè fi jẹ́rìí ìpè lẹ́yìn ìgbà tá a bá gbàdúrà tán á fọwọ́ ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ni pé kò sí súnà kan tó sì takò ká fọwọ́ bọ́jú orúkọ àgbọ̀ so n wá ní èyí tó dáa jù náà ni kéèyàn ó fi ilẹ̀ ńgbà tó yẹ pé kò sí kankan wọn ni téèyàn ó bá tiẹ̀ wá ṣe kó wọ́n pé n tí a máa ṣe ní ìgbà gbogbo torí pé kò sí súnà kan tó lágbára tá fi jẹ́rìí pé lẹ́yìn bá a bá a lè fi bọ́jú yàtọ̀ sí èyí tá a ti sọ sẹ́yìn nínú àwọn àtàwùd tá a bá ka kúlúwàlá àti fálákì àti nas ká fi pa gbogbo ara tá a bá kà á ká fi pa gbogbo ara àwọn ọmọdé náà tí wọ́n bá sùn eléyìí wà nù súnà níbi sallallahu alayhi wa nínú àwọn tí ó kọ́ máa mú kí àdúrà ò tètè gbà nígbà tá a bá fẹ́ gbàdúrà ká sàlùwàlá tí àyè àlùwàlá bá sílẹ̀ ń ló dáa jù torí pé <clears throat> nínú àdìsá bí Musa al-Ashari anabisa asala wọn wọn lọ sí ogun ẹni tó wá jẹ́ kọ̀mọ́ndà wọn ó ṣèṣe débi pé nígbà tí ó fẹ́ kú ó rán ọ̀kan nú àwọn sàhábà pé kí wọ́n bá wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam pé kọ́ bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run so lẹ́yìn ìgbà tí abu musa al-ashari tó ń jẹ́sẹ̀ arákùnrin fún anabi sallallahu alayhi wa sallam la anabi sallallahu alayhi wa sallam bá ní ẹ bá mi mú omi àlùwàlá wá nígbà tí anabi sallallahu alayhi wa sallam gbàdúrà àtún sàlùwàlá tán lọ́wọ́ akọ́wọ́ sókè allahumma kfirli ubaydi ibn amir allahumma kfirli ubaydi ibn amir lẹ́yìn gbogbo tó ṣe àlùwàlá tán àlùwàlá yẹn kò kírun pẹ̀lú ẹ̀ o ọwọ́ àdúrà yẹn náà ló ṣe ipe allahumma ja'alu yawma alqiyamati fawqa kathirin min khalqika minan nas ipe ìwọ ọlọ́run ọba foríjìn ubaydillah ibn amir ṣe ní aṣíwájú lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú rẹ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wọ́n ní níbi tí anabi gbọ́wọ́ ṣe kéde mo sì rí abíyá rẹ̀ so eléyìí fi hàn pé ká ṣe àlùwàlá nígbà tí a bá fẹ́ gbàdúrà wà nù tí máa jẹ́ kí àdúrà ó tètè gbà omi inú ẹ náà ni albuka fi dùá sísunkún sọ́lọ́run nínú àdúà ká sunkún níwájú ọlọ́ngbà tá ń bẹ lọ́run òun náà wà nínú tí máa jẹ́ kí àdúà ò gbà torí pé anabi ibrahim aleyhi salatu wa salam ó sunkún sí ọlọ́run ọba ó ní rabbi innahunna adlanna kathiran minan nas faman tabi'ani fa innahu minni waman asani fa innaka ghafurur rahim wọ́n ní anabisa sallam níjọ́ kan ó ka aya yìí ó tún wá ka aya ọ̀rọ̀ anabi Isa tó ní in tu'adhibhum fa innahum ibaduk wa in taghfir lahum fa innaka antal azizul hakim ìpè anabi anabi Ibrahim ó ní ìwọ Ọlọ́run ọba o àwọn aráabí wọ́n ti ṣì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti ṣì wọ́n lọ́nà ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi òun ni ẹni tí ó wà nù ìjọ mi ṣùgbọ́n ẹni tí ọba kọ̀ tí ó tẹ̀lé mi ìwọ ọlọ́run ọba o ìwọ ni ọba aláforíjì ọba oníkẹ́ ànábì isa sì sọ pé ìwọ ọlọ́run ọba tí ọba fìyà jẹ wọn ẹrú rẹ ni wọ́n ń ṣe tó ọba sì ṣàforíjì fún wọn ìwọ ni ọba ọba tó ga ọba ọ̀jọ̀gbọ́n wọ́n ní ní anabi sàlám ló bá bẹ̀rẹ̀ sí sunkún ó wá káwọ́ sókè ló wá ń sọ pé ummati ummati ummati àwọn àlùmọ̀ mi àwọn àlùmọ̀ mi àwọn àlùmọ̀ mi wọ́n ní ní ọlọ́run bá bá rán malaika jibril wípé idhab ila muhammadin sallallahu alayhi wa sallam wa rabbuka a'lam lọ sọ́dọ̀ muhammad bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba rẹ̀ ó mọ kí ni ti ń sunkún sí. Si ṣùgbọ́n bi léèrè ma yubkika kí ni ti ń pa ọ́ lẹ́kún fa atahu jibril fasaala jibril bá wa bá anabi sàlá sàlám lọ́ba bi léèrè pé kí ni ti ń pa ọ́ lẹ́kún lànàbi sàlá sàlám bá ṣàlàyé ipe aya inú alukura'an yìí ni ń pa mí lẹ́kún gbà tí àwọn anabi báyìí tí wọ́n sọ nípa àwọn ìjọ wọn bó wàá ní ìjọ tèmi ó ṣe rí n ti ń pa mí lẹ́kún nù wọ́n ní ní ọlọ́run bá tún sọ fún jibril gbé padà lọ sí ọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam fọkúl sọ fún iná sanurdika fi ummatika wàlà nasuuka ipe àwa o a ò ní fi àlùmọ̀ rẹ̀ pa ọ́ lára pẹ́ẹ́pẹ́ a ò ní fi bà ọ́ lọ́kàn a jẹ́ kí àlùmọ̀ rẹ̀ kan wà nù àwọn tá a yọ́nú so ẹkún tí anabi sàlẹ̀ sẹ́lẹ̀m tí ó sun fọlọ́run ọba ọlọ́run ṣe oore ńlá fún àwọn al'umma anabi muhammad sallallahu alayhi wa sallam so eléyìí wà nù àwọn tí ó máa ń jẹ́ kí àdúrà ó tètè gbà ó lè ṣe àfáwọn lásìkò ó ti fi àsìkò hàn wá èyí tí yóò sọ kẹ́yìn ó ní al-idharu ifqar ila Allah ó fi àìní hàn sọ́lọ́run ọba kéèyàn ó fi àìní sọ̀rọ̀ èyí ni pé kéèyàn ó fi ọlọ́run pé òun ò ní nǹkan kan o òun ò sì lágbára nǹkan kan òun ò sì ní agbára àti mú ìṣòro tó bóun kú ò kọ́lọ́run bá òun mú ìṣòro náà kú ò wọ́n lélẹ́yìn náà ó wà nù tí máa jẹ́ kí àdúrà ó tètè gbà ọlọ́ni wa ayuba ibnada rabbahu anni masaniya wa anta arhamur rahimin ẹ̀rántí anabi ayub nígbà tí ń pe ọlọ́run ọba rẹ̀ pé wọ́n ọlọ́run ọba o aburú ti bá mi báyìí ìwọ sì ni ọba oníkẹ ọba onígẹ bẹ́ẹ̀ náà ni anabi zakariya ó ní rabbi la tadhamni fardan wa anta khairul wọ́n ọlọ́run ọba má fi mí lẹ́lẹ́ mi nìkan ìwọ sì ni ọba tó jogun gbogbo èèyàn pátá so tó bá fún mi lọ́mọ kò dín nǹkan kan kù nínú ntòní èmi náà sì ní di ọmọ tí ó jogun mi so gbogbo àwọn ẹ̀bẹ̀ yìí lọ́lọ́wọ́ bá gbọ́ àdúrà wọn bẹ́ẹ̀ náà ni anabi Ibrahim lòun náà bẹ lọ́wọ́ bá nígbà tí ó fi ọmẹ afọn ìyàwó rẹ̀ sí ìlú Maka tí ò sí ẹnìkankan tí ò sómi tí ò sígi tí ò sí tí wọ́n máa jẹ nígbà tí ó bẹ lọ́wọ́ ọba bá gba àdúrà rẹ̀ so eléyìí ó fi hàn pé kéèyàn ó fi àìní ẹ̀ hàn sí ọlọ́run ọba wípé kí ọlọ́run ṣe ti ń tọrọ kọ́lọ́run ṣe fóun so a ó dúró lórí eléyìí tí ọlọ́run bá sọ bá ṣe wá ní abẹ̀mí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á ṣe ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ àdúrà wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. máa ń wọ́ sódò tí wọ́n máa gbé wọ́ tán ní àbí àwọn apákọ̀ àbí àwọn ẹ̀kẹ́jì lórí ètò ìṣọ́láṣọ tẹ̀sí àti ìgbà ọ̀rẹ́ ṣíṣe àkọ́kọ́ ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí àdúrà náà àgbígbọ́wọ́ sókè kò sí àdíìsì kan tó fi píkṣọ̀ báwo ni a ṣe gbọ́wọ́ sókè. Okay gbogbo ẹnu wọn tí wọ́n sọ ni pé anabi bọ́wọ́ sókè débi pé wọ́n rí abíyá rẹ̀ so níbí gbogbo bó ti wulẹ̀ kí èèyàn bọ́wọ́ sókè kò sí aburú náà bẹ́ẹ̀ tí nítawọn afa sọ ni pé èyí tí a kọ̀ ó ní kéèyàn bọ́wọ́ sókè pẹ̀lú ojú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú òun ni anabisa ti kọ̀ fún wa láti máa gbójú sókè àwọn afa ni. Ni irun ona náà àdúrà ni bẹ́ẹ̀ náà ni àdúrà náà so àgbọ́ wọn ní ọlọ́run anabisa asálà ń gbójú sókè ní tí wọ́n sọ ni pé ó gbé ọwọ́ sókè so tábà wa gbọ́wọ́ sókè torí pé ìmánì wa pé ọlọ́run ọba wà ní òkè èdúnú táà náà kúkú máa fi ń gbé ọrùn wa sókè pé à ń bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ direct. So, so wí àyè bàtà bá wà ọlọ́run bá wà pẹ̀lú wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ so èmi kàn lò pé whatever tí bó ti wulẹ̀ kí èèyàn gbé ọwọ́ ẹ̀ sókè kó sàti jọ pé ó jẹ́ ó kọ pé ó gbọ́wọ́ sókè so ohun tí wọ́n ni pé débi pé wọ́n rí abíyá anabi sallallahu alaihi wasallam yìí fi hàn pé ó máa ń gbé ọwọ́ náà sókè dáadáa ni torí pé ní téèyàn fi gbọ́wọ́ sókè tá a fi rí abíyá rẹ̀ ó fi hàn pé èèyàn gbọ́wọ́ sókè dáadáa ni àmọ́ pé súrà kan ní pàtó bẹ́ẹ̀ bá ti gbọ́wọ́ sókè mi ò rí kárí Allahu alam. salatu tasbih afa ti bẹ̀rẹ̀ njọ́ níjọ́ sí rí and then mo lérò pé bóyá àkùkù wa fi àsìkò sílẹ̀ pàtó láti sọ̀rọ̀ lórí salatu tasbih torí pé ah, nípa fannu hadifiya gan fúrẹ̀ hadith gan fúnra ẹ ní oníbá so ìdínú tí o jẹ́ pé àwọn afa máa fi ń ṣe ìkírarù lẹ́nu ẹyọ kan àfi pẹ̀lú àlàyé tó pọ̀ Allahu alam naam wa aleykum salaam ẹ máa jọ naam wa aleykum salaam. báwo tí èèyàn lè yọ láàrin ìtọ́ lọ́wọ́ láàrin ìtọ́ ìkọlẹ̀ lẹ́nu irú àwọn tó máa sọ pé mi láì wà rọ̀ṣù kò kí ni ìdájọ́ sì lè nípa. kò sí tàbí ṣùgbọ́n ipe anabi sọ àṣàlà ní ọlá ọlá anabi sọ àṣàlà sì tóbi débi pé tí a ò bá ka ọlá anabi sallallahu alayhi wa sallam àlè kàtá ṣùgbọ́n kí a fi ọlá anabisa asalam tọrọ nígbà tí a bá ń gbàdúrà a ò rí gbọ́rí nínú sunna anabisa asalam bẹ́ẹ̀ sì ni àríkàrí nínú àtàrọ àwọn sahaba ipe wọ́n fi ọlá anabisa asalam wọ́n fi ń tọrọ ó ní a ti sọ ní àkọ́kọ́ ni pé ohun tí èèyàn lè ṣe ni pé èèyàn lè sọ pé òun fi ìfẹ́ tí òun ní sí anabi sallallahu alayhi wa òun fi tọrọ torí ká nífẹ̀ẹ́ sí anabi sàlám òfin ọlọ́run ọba ni ẹni tó tó nífẹ̀ẹ́ sí anabi sàlám ó òfin ọlọ́run ọba mọ́ so àbí kó sọ pé ìgbàgbọ́ tó ń ní sí ọlọ́run ọba òun fi bẹ̀bẹ̀ so wọ́n lé léyìí òsàbùrù so a ò rí gbọ́ so ìtẹ̀lé ó ju àdáda lọ so kéèyàn tẹ̀lé súnà ó ju kéèyàn dá ti di ẹ̀dá lọ kó tẹ̀lé bó ti bó ti tó ti pé àkọ ọlá anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam lọ́lá ṣùgbọ́n sẹ́ àwa lè fi bẹ̀bẹ̀ wallahu alam tó tó hàn ní pé kò sí sunna ka tó fi hàn pé àwọn well um, eléyìí kò bá dáa jù kéèyàn fi tì sí ọ̀dọ̀ Ọlọ́run torí pé nínú àwọn àdúrà tá a kà wọ́n dárúkọ pé ìwọ ni olùdá olùdá ìwọ ló ṣẹ̀dá mi kéèyàn sọ pé ìwọ ni torí ìwọ ló ṣẹ̀dá sánmà àti ilẹ̀ ìwọ ló ṣẹ̀dá nǹkan báyìí báyìí báyìí kò sí aburú nù ẹ̀ torí pé àwọn àtàrọ̀ Ọlọ́run ọba o là fi ń so eléyìí kò sábúrú nù ẹ so bẹ̀tukọ́ wa jẹ́ pé sámà gangan la rí fàásì ọlọ́run gangan la fẹ́ ká rí fàásì so kọ́ wa jẹ́ pé sámà yẹn yọ tẹ̀lé iṣẹ́ ọlọ́run ọba ni kì í ṣe pé sámà gangan fún rẹ̀ so ó ní ó dáa jù alam bet bóyá ibi tí wọ́n ti ń kí jimá wọ́n máa dáadáa ó lè jẹ́ pé ní àwọn èèyàn gbà lérò ń bẹ ni pé. Pe wọ́n fi iṣẹ́ eré àwọn èèyàn wọ́n fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé um, ó wà nù àdúrà nàbí sallallahu alaihi wasallam tó ní wọ́ọ́lọ́ mò ń bẹ̀ ọ́ pẹ̀lú irú àdúrà tánàbí sallallahu alaihi wasallam fi bẹ̀ ọ́ naam ah mò ń bẹ̀ ọ́ pẹ̀lú àdúrà tí ànábì sallallahu alaihi wasallam fi bẹ̀ ọ́. أسألك بما سألك به نبيك محمد صلى الله عليه وسلم so ele abẹ Ọlọ́run pẹ̀lú irú àdúrà tí anabi sallallahu ṣe so yóò wá jẹ́ pé ẹni tó bẹ Ọlọ́run pẹ̀lú gbogbo ààyè tí wọ́n ti kíjímà torí pé ààyè tí wọ́n ti kíjímà yẹn ààyè ìjọsìn ni so wàlàhàlà bóyá a lè fi eléyìí ṣe. Allahu alam bẹt mi wàá mà bóyá wọn jọra wọn bẹt ntí mo udhur tí mo rí fún àwọn tí wọn ń sọ nìyẹn bẹt bóyá ó tọ́ súnà kò tọ́ súnà mi ò ní ìmọ̀ tó dájú lórí ẹ̀ wallahu alam mo mọ gbọ́ táwọn òbí wa máa ń sọ lillahi wa kò dá kí èèyàn máa kéèyàn máa fi wáwùl atọf láti fi bẹlọ́n pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam torí anabi gan fún rẹ̀ òun fún àwọn tí wọ́n ṣe so oni ní fakat faqat ọlọ́run ọba nìkan so àwọn èèyàn wọ́n ní kò sábúrú kéèyàn olo thumma lẹ́yìn náà lẹ́yìn náà ẹni pé ọlọ́run bá la fi tọrọ ṣùgbọ́n lẹ́yìn náà kó máa tún wá fi ànábì rẹ̀ tọrọ so wọ́n ní kò sí aburú ń bi ìyẹn bẹ́t èyí tó dáa jù náà ni ká fi ọlọ́run ọba nìkan tọrọ sẹ́rí ohun táwọn èèyàn máa ń wò ni pé wọ́n ń ṣe a very good uh, uh, comparison tí ta ló tóbi jù ní gbogbo ayé pátá kò sẹ́ni tó gbogbo ẹ̀dá pátá ẹ̀yìn ọlọ́run náà wà so èwo ló dáa jù ẹni tó ga jù ní ká fi tọrọ ni àbẹ ẹni náà tó ń bẹ lọ́hùn so comparison yẹn kò ṣeé fi wé so kéèyàn kúkú dúró lórí ìtọ́ lọ́ǹgọ́ gbàngàn ló dáa jù torí pé ọlọ́run ló pàṣẹ pé ká bẹ̀ wọ́n ọlọ́run ní ká bẹ lómìn ká ò ní bẹ ànábì kò sì ní ká bẹ màláìkà àbí ẹlòmíì so bẹ̀t àwọn èèyàn rò pé bóyá tí àwọn bá fi ti ànábì sàrọ̀ sẹ́lẹ̀m òun ni yóò jẹ́ kí wallahu alam èyí tó dáa jù náà ni kéèyàn fi ìfẹ́ téèyàn ní sí ànábì sàrọ̀ sẹ́lẹ̀m àbí ìgbàgbọ́ téèyàn ní sí ànábì sàrọ̀ sẹ́lẹ̀m àbí súnà nàbì sàásẹ́là tí yẹn ń tẹ̀lé ó wá ipe yẹn lè sọ pé wọ́n ọlọ́run ọba o torí pé mò ń tẹ̀lé súnà nàbì rẹ̀ sallallahu alayhi wa sallam torí pé nínú àwọn tí àáfàá kan kàjọ nígbà tí wọ́n bi léèrè kí ló dé tá a fi ń gbàdúrà tọ́lọ́run ọ̀dá wa lóhùn ó nítorí pé ẹ̀ mọ súnà nàbì sallallahu alayhi wa sallam ẹ̀ tẹ̀lé so ká wá fi ìtẹ̀lé súnà tọ́lọ̀ ń jẹ́ ká lè máa tẹ̀lé òun ká fi tọrọ lọ níwájú ọlọ́run ọba kò sábúrú nù yẹn Allahu alim. ẹ afọ nìyẹn. ẹ clarify mi kìnìyẹn torí pé. Well, Allah, Allah was there. Um, àkọ́kọ́ ni pé kò sí àgbọ́ pé inú àwọn sàábíà nẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n kọ́lé wọ́n pa àwọn èèyàn pé kí wọ́n wá bá wọn sílé sì gbọ́ pé nìkan ra mọ́tò wọn kọ́lé wọ́n pa àwọn èèyàn pé kí wọ́n wá bá wọn gbàdúrà wẹ́ mọ́tò àbí nǹkan kan Alakuli kulli buru kò sábúrú fún ẹni ọlọ́run bá ṣoore fún kó fi ìdùnnú hàn sí ọlọ́run ọba torí pé wàlímà tí a ń sọ kò dá lórí ìgbéyàwó nìkan síwájú ẹ̀sìn Islam gan àwọn Arab wọn lóríṣiríṣi àwọn wàlímà tá a máa ń ṣe so gbogbo ẹ̀ náà ni ẹ̀sìn Islam sì bá lọ́wọ́ wọn kò sí ètí anabi sàlám condemn so kéèyàn kọ́lé kó wá ṣe wòlímọ̀ kó fáwọn èèyàn kó fi ọpẹ́ hàn sọ́lọ́run kó pa àwọn èèyàn kan wá jẹun ẹni a sì pè kó jẹun kí ni ẹ̀san tí ó ṣe àdúrà náà ni ó ṣe so àdúrà wọn sì ní kì í ṣe ti ọlọ́run ò ní gbà àdúrà tọ́lọ́run máa ń gbà ni so eléyẹn òun ló dáa jù ipe ká wá pe àwọn èèyàn kó sábúrú nínú ilé tí a kọ́ ká wá kọ́kọ́ ka alukur'an sínú ẹ̀ kó sábúrú nínú ẹ̀ torí pé anabi sàlá sàlá ní ká máa ka quran sínú ilé ó ní ká máa kírun nínú ilé ká má fi ilé jọ orí tẹ́ so kò sábúrú ká kí pé ọkà ńgbà mo tiẹ̀ wá kọ́kọ́ kọ́lé kí n tó máa gbénú ẹ̀ ní kókó á ọ̀rọ̀ ọlọ́run ọba kò sábúrú nú ẹ̀ so ìbéèrè ni pé ṣé quran táwa kà yẹn sáà lè kà ní jama'i ẹni pé ká kó jọ a ti sọ rí pé kò pa dandan kọ́ ẹ pé àfìgbà tá a bá sọ alukur'ani kalẹ̀ nígbà tá a bá ń tọrọ ṣùgbọ́n tá a bá lè ka alukur'ani yẹn ní gbogbo ẹ̀ náà kò sábúrú nù ẹ̀ torí pé anabi sàlọ sàlẹm àwọn tí wọ́n ka quran lóru wọ́n wà ṣùgbọ́n anabi sàlọ sàlẹm sí wọn lọ kí wọ́n má ka ju ọjọ́ mẹ́ta lọ ẹni pé ẹni ó ka quran tí ó tó ọdún ọjọ́ mẹ́ta kò máa ń ti ń kà so èyí fi hàn pé a lè ka Quran ní gbogbo ẹ̀ pátá kò sáburú ṣé àwa lè pín ẹ̀já yẹn fúnra wa torí pé à ń kúndùn kàkà Quran kàmi kò sáburú lópin ìgbà tá a bá tẹ̀lé àdáàbò kíkà Quran àdáàbò kíkà Quran ni pé a ẹnìkan ò gbọ́dọ̀ máa ka Qur'an kó máa wọ ẹnìkejì lọ́kàn níbi títí ń kà torí pé Qur'an kì í ṣe pé kákan kà lásán afẹ́ ká máa kà ní pẹ̀lú fífi ọkàn tẹ̀lé so yóò wá jẹ́ pé òǹkálùkù ó dìnà síra wọn wọn à sì ní gbóhùn sókè tẹ́bi pé ohun tẹ́lẹ̀ ò fi máa disturb tẹ́lẹ̀ wọ́n sì ká pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti kì í ṣe pé pẹ̀lú ìkánjú gẹ́gẹ́ bí anabi sàn ti ní kaka Qur'an so tó máa lè ṣe yẹn kò sábúrú nú ẹ̀ torí pé ìdájọ́ pé wọ́n ka odidi Qur'an nínú ilé yẹn ni ntí afẹ́ ó sì ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wá ka Qur'an yẹn wọ́n pọ̀ eléèka lè eléèka lè so ó yóò wá jẹ́ pé ó ń kálukú ń náà lọ́ka kò sẹ́ni tí ó di ládàá pé wọ́n ka Qur'an kamil torí pé ó ń kálukú ń tọ́ka náà lọ́ka bet wọ́n ka Qur'an lódìdí nù léyìn èyí ò nìkan ni ti aláǹfààní ẹ̀ so tí a bá lè sọ àwọn àdáàbò yẹn kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n àwọn àjókòó papọ̀ a máa hú sí etí ara wa eléyìí ni ò da Allahu alam ṣùgbọ́n yóò dáa jù fún ẹni tí ọlọ́run bá ṣe irú oore báyẹn fún yálà òun gan fún rẹ̀ fatia àti súra mélòó lọ́ba lọ́ba mọ̀ kóun náà kà sínú ilé rẹ̀ fúnra rẹ̀ ní ọ̀dájú torí sẹ́ẹ̀rí gbogbo sẹ́tà ń ṣe yìí à ń ṣe fúnra wa ni kò sí àwọn sẹ́kàn wà tẹ́lòmíì lè báyàn ṣe àwọn sẹ́kàn wà tẹ́nìkan ò lè bẹ́nìkan ṣe nínú rẹ̀ ni pé a lè bára wa ka Qur'an ẹni ó bá ka Qur'an ló ní ládàá Qur'an a lè bára wa kírun ẹni ó bá kírun ló ní ládàá ìrun kíkí àwọn sẹ́pọ̀ báyẹn tá a lè bára wa ṣe àwọn míì sì wà tá a lè ṣe on behalf kò sáburú nù ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn tá a lè bára wa ṣe òun náà ni iṣẹ́ ìbáàdà irú eléyìí kàkà Qur'an àbí ká kírun àbí ká gbààwẹ̀ ẹni alebara alebayangba àwẹ̀ ẹni bàbá tó kú tó ní gbèsè àwẹ̀ lórí àwọn ọmọ ẹ lè bá wọn lè bá àgbà kò sàbùrù nù ẹ èyí náà kìí ṣe ààwẹ̀ ọ̀ràn ẹ̀yàn ààwẹ̀ bíi nuzur àbí nǹkan kan báyẹn tó jọmọ́ bẹ́ẹ̀ ó lálẹ́ bá yẹn sọ so ẹnikẹ́ni tó bá ka Quran ohun tó kà òun náà lọ kà so ìdí nu tó fi jẹ́ tó fi padà náà kọ́ ẹ pé gbogbo apátátá bá wa kà kakú wa kà pẹ̀lú uh, I mean uh, calmness àti ìfọkàntẹ alukurani kò fi jẹ́ pé a ní ládàá ń tà ká so àwa lè ní ládàá pé àpéjọ nínú ilé kan tá a wá ń ka Qur'an kò sábúrú ní a ní ládàá rẹ̀ torí pé anabi sàlá sàlám kò sọ pé tí àwọn ìjọ kan tí wọ́n bá ilé kójọ nínú ilé kan nínú ilé Ọlọ́run tí wọ́n ń ṣe vikir tí àwọn èèyàn fi tí àwọn afa tú sí pé wọ́n ń kọ́ra wọn ní ẹ̀sìn nínú vikir onáà ní kíka. alukur'ani náà wa so tí a bá wá ń ka kur'ani yẹn n ta fi lè níládẹ́ náà pé a pa pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ń bẹ lórí ẹ̀ ìmù gan ó tún fẹ́ẹ̀ níládẹ́ jù kọjá pé ẹnìkan ni ó máa kà ó máa gbọ́ torí pé ẹni tí ń kà igbígbọ́ tiwa yóò fún ní dáfẹ́ láti pa pẹ̀lú ohun tó dùn. ẹ jẹ́ ká mọ̀ yàtọ̀ kò sí ìrìyà ń bèèlè torí pé kí ni gbogbo wa náà là ń gbọ́ kì í ṣe pé nítorí ẹnìkan tó wọlé lọ á tẹ̀sẹ̀ fohùn lódò ká àà ó ń kà fún wa àwa sì ń gbọ́ tí ń kà gbogbo wa la ní ládàá gbogbo ara fi ti ọkà pápá jùlọ tá a bá tún wá mọ ìtumọ̀ rẹ̀ tá à ń fi ẹ̀mí tọ kíní yẹn òun gan ló dáa jù kọ́ ẹ pé gbogbo wa ni a máa kàlẹ́ tá a máa fi ohùn sí i ara wa wallahu alam ọ̀rọ̀ kíkà alukurani pọ̀ lórí náà. náà. kí wọ́n ah no kò sí. Thank you. síwájú kí wọ́n tó ṣe ìnáwó wọn ti ṣe rẹ̀ well sẹ́rí kíní kò kìí ṣe nǹkan tí a lè máa fà ẹ̀sìn Islam anabi sàlám ló mú wa ó sì kọ́ wa kò gbàgbé nǹkan kan nú ẹ̀ pẹ́ẹ́pẹ́ gbogbo ntí ó yẹ ká mà lànàbí sàásálà fi kọ́ wa gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn ni àwọn sàábà nàbí sàásálà wọn ni wọ́n tọ́jú fún wa táwọn náà fi bẹ̀rẹ̀ bá lónìí tó ohun tó dáa jù ohun tó dáa jù ó náà ní ká tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam nínú súnà nàbí sàásálà àárí gbọ́ níbi tí wọ́n ti péjọ pé wọ́n á ka sátì ń sura wọ́n á pẹran àbí nǹkan kan anusuk. An pípẹ́ ẹran títẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀sìn ni kò sì síbì kan tó ti jẹ́ ẹ̀sìn ju iléyà lọ àyàfi àkíkà kùmà ibẹ̀ ló ti jẹ́sìn tá a bá wá pẹran gbà mí apẹran jíjẹ lásán ni àfi sẹ̀sìn so anywhere tá a bá ti ní pé ẹ ṣe nǹkan báyìí ẹ lọ pẹran ẹran tá a pa òun apẹran jíjẹ àṣeèsìn so nusuk ọwọ́ léyà ẹ̀yà tó fi.

àwọn súrà náà àwọn tí wọ́n máa ń pé jọ yun ó wà náà ìta nàbí sàásálà máa ń kà kún tó sùn ó wà nù ìta nàbí sàásálà máa ń kà kún tó sùn sáà ń mulk anabi sàásánlá ni a máa kà sáǹkà so gbogbo àwọn èyí ò ní iṣẹ́ tó tó èèyàn lè rí ládá lórí ẹ̀ sẹ́rí àwa pápá jùlọ àwa bí ò bá a ní di fast eh, kínní so a fẹ́ ṣe wàhálà a sì fẹ́ kí kí so a ní ṣe nǹkan kan fúnra a fà kan fún bá wa ṣe. wa aleykum salaam. ó tọ́ súnà bí ọba ṣiṣẹ́ kan ọlọ́run kò fún ó kù inú ẹ̀dẹ́gbẹ̀ẹ́ ó tọ́ súnà ó lọ fún ọ̀wà fà àwọn tí inú ẹ̀dùn sí pé ẹni ìníṣẹ́ kó wá tọrọ ó fọ̀ ó fi ẹni èyí ń kọ rẹ̀ sádàkà nìyẹn so ọlọ́run sì ka àwọn ọ̀ràn tí ó yẹ kún ká fún sádàkà tí àwọn àfa àtàwọn bá wà nù fùkárà ká fún wọn torí àfa mi òun náà wà nù ẹni tí òun náà ṣe sádàkà ni kò sí nínú ẹni tí ó jẹ sádàkà a rí nínú àwọn tàbíìn tó yẹ pé wọn ò mú nǹkan wá kódà àwọn khulafa tí wọ́n fi tẹ̀lé gbogbo àwọn àfáàfáà tí wọ́n mọ̀ yẹn ní tí wọ́n máa ń sọ fún wọn pé ẹ fún àwọn tí wọ́n ní bùkátà rẹ̀ jù wá lọ ẹ fún àwọn tí wọ́n ní bùkátà rẹ̀ jù wá lọ ọ̀kan tiẹ̀ sọ pé mò ń tijú ọlọ́run láti béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bó ní tiẹ̀ wá sí wá sí láti béèrè ẹni pé mò ń tijú ọlọ́run kí mò ń tijú kí n béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ń tọ́ mà tó sì ní bóun ni mo ti wá fẹ́ tọrọ kí n tẹ́wọ́ sí wọ́n tó ní so gbogbo àwọn nǹkan báyìí wọn kì gbà so àwọn tí wọ́n bá ní tí wọ́n bá ní tí wọ́n bá yẹ òun náà láàfún kò sábúrú náà pé Ọlọ́run ṣe oore kan fún mi wọ́n á fẹ́ ṣe ká ká ká pé fún àwọn tí wọ́n ní tọwọ pé àwọn àfà tí àwọn náà ní bùkátà sí owó yẹn ká fún wọn kò sábúrú náà àsìkò ìrun. ṣé afa ń béèrè ni àbí ẹ̀rán wa létí àsìkò oorun ok tọ. pé. olóòtú ọ̀rọ̀ mi ò mọ̀ ọ́n mi ò mọ̀ torí pé wọ́n bi anabi sàlá sàlá nígbà wo ni sáà olóhùn ọ̀mọ́ so báwo la ti fẹ́ sọ pé tọ́ba máa which means pé ó lè ó lè ó lè ó lè value time tí wọ́n béèrè yẹn àti àwọn years tó máa lò nílùú rẹ̀ pé ta lẹ́yìn gbàǹbà kú tán after uh, uh, two thousand years ayé ọ̀parẹ́ so anabi sàlá sàlá wọn sọ bẹ́ẹ̀ olóhùn wọn mọ ṣùgbọ́n àwọn àmì wà nínú àwọn àmì yẹn anabi ó sọ pé lẹ́yìn ìgbà tí ẹ̀yin okùn tó bá ilé tó two thousand years àsìkò sáà àtúnṣúmọ́ni kò sí nú àmì pàápàá wallahu alam àsìkò orin tuntun wasalaamu alaykum wa rahmatulah.